ẹ káalẹ́ ẹ kú ilé o ẹ kú ìjọ́ méjì ẹ sì kú ìjọ́ mẹ́ta ibi bàbá tirẹ̀ ni tójọ́ méjì tó ìjọ́ mẹ́ta kan ẹ kú àti báyẹn ẹni. kalẹ̀ ẹsẹ̀ kò lé lẹ́ẹ̀kan sí i. bọ́wọ́ lọ́pọ̀ ọ̀dọ́ tí ń ṣe dáadáa lẹ́wà gbogbo ohun tí a bá kú ṣe pátá lọ́wọ́ bá mi òkè á kú fún àṣesí ṣèbébé yín òkè bá gẹ̀rùn ìgèrè yá agbára mi ẹ̀bẹ̀ Elédùmarè àníṣe lásán wà mí. láti inú ìtẹ́ ètò tẹ máa ń fẹ́ gbọ́ ẹ náà tó ti dé lọ́sẹ̀ ìtọ́nì. láti inú ìtẹ́ ètò tẹ́yìn máa ń fẹ́ jókòó tẹ̀ pé ká tó gbọ́ àlàyé nínú ọ̀rọ̀ ká tó gbọ́ àlàyé nínú ìṣe ká tó gbọ́ àlàyé nínú ìwà kí nǹkan balẹ̀ dùn fún kó wá wá. Oh, aládùn wọn tún ti dé. Jẹ̀wẹ̀ Nàìjíríà ní ọ̀rọ̀ àwọn tún ti dé sórí ètò. Ẹ kú ti mọ̀ mí mọ̀ ṣe mi pé èmi ń kágò kí mi má bàa ṣílẹ̀ tẹ̀. Tí ó rẹ́ tó wọlé tí ò kágò yẹn dẹran àmúsóni. Àgùntàn ọ̀bọ̀lọ́jọ́ tó wọlé tí ò kágò ńkọ́ yẹn dẹran àmúbọ̀rìṣà. Tẹ́dí yẹ àkókò èyí tó wọlé tí ò kágò dẹran ó dẹ̀ ronú àgọ́ ni ìbà ọlọ́run ìbà àwọn òbí mi ìbẹ̀yìn èèyàn torájà òṣùpá ni mí tí màá fojoojúmọ́ ṣèbà fẹ́lẹ́dùmarè ohun tó dájú ni pé gbogbo ohun tó níbẹ̀rẹ̀ báyìí ló lópin ọlọ́run bá mi òkè nìkan ni ò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ní lópin ìbà ọlọ́run ìbà àwọn òbí mi ìbẹ̀yìn èèyàn lẹ́ẹ̀kan sí i tọrọwọ́ gẹ́gẹ́ ló ń ṣíwájú ọjọ́ ẹnu gangan báyìí ló ń ṣíwájú òfé ṣíṣú tàbí ṣùgbọ́n ò sí níbẹ̀ ó ti jọ yé èmi àtẹ̀yìn orúkọ ọmọ ní ìjànà ọ̀mà àyànfẹ́ yín tún ti dé ẹni yín tún ti dé ọ̀rẹ́ yín tún ti dé asọ̀rọ̀ mi ní kìlọ̀ wà yín tún ti dé Usman Akọ̀rẹ̀dé ọmọ adé lórúkọ tèmi èmi làjàdí ikọ̀ ọmọ olókùnlá ọmọ olókùnrọ̀ ọmọlókun wẹ́tìbìẹ̀ lẹ́wìí odò tí màá fojú ọjọ́ máa dà kẹ́kẹ́ lókè nínú èdè òdì ìrẹsà mọ̀jà mótúsídé ọmọọba rí ọlá ẹlẹ́gbẹ́ ọ̀pẹ èmi lọ́mọọba dúdúgbẹ́ kọ̀rọ̀ èmi lọ́mọ fìní sẹ́po níbìrẹsà nínú ṣebí èmi lọ́mọ bẹ́lẹ̀ ògbògbò ní iye ọmọdé ńlára jẹ́wẹ́ni jẹ́wẹ́ni ọ̀rọ̀ múdé mo ti sán bàǹtẹ̀ èdè mo ti kó ságbádà ọ̀rọ̀ àwọn tó dá mi mọ̀ tó mọ̀ mí wọ́n ní ọmọ akin international òde ọtí ọtí ottoman gbogbo náà owó tá a lẹ́nu kì máa ń ṣeré mo tún ti dé pẹ̀lú ọmọ mi tí mo fi ń gba iyì létí ayé mo mà tún ti dé pẹ̀lú ọmọ mi tí mo fi ń gba iyì létí èèyàn ẹkú tí màá pòkúta jẹ́ ọ̀ṣẹ́bí kọ́hùn sí láwùjọ òkúta ẹ̀yà abìyẹ́ rírẹ̀ wà bí ọ̀kíyàn sí tí kìnìún bá ti wá búra múramù nígbóníjù tí gbọ́ ti ju àṣẹ mi lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ nìyẹn mo sọ̀rọ̀ gbá yìí gbé yìí lọ́dọ̀ àwọn tó ń fẹ́ mi láwùjọ àtàwọn bọ́ra kìíní oai ọmọ akin international mvtr mr aweji tí ò ní rival fprw fresh prince of radio world gcfr grand commander fantabulous representative ọmọ akínmúdé ọ̀rọ̀ láti inú ìtẹ́ lórí Anchor FM ìyẹn ti Usman Akorede ọmọ àdélù náà lẹ́lẹ́yìí ọ̀rọ̀ tó jáde wá láti inú ìtẹ́ lálẹ́ tòní màláìkà tó ń gbọ́rọ̀ wá sórí ìtẹ́ ó tún ti kó dé kẹ̀kẹ́ lúkẹ́ lálẹ́ tòní ọmọ àdélù náà ti ṣetán láti wá máa fún yín lọ́rọ̀ tó jáde láti inú ìtẹ́ lónìí èyí má lọ bẹ̀ kan ẹ fìdí lápẹ̀rẹ̀ ká tó jọ gbọ́rọ̀ láti inú ìtẹ́ lónìí òye máa ń ké sí gbogbo ọlọ́gbọ́n ẹ bá ń ké sí gbogbo olóye ẹ bá ń ké sí àwọn ọ̀mọ̀ràn tó yẹ mọ tó mọyì yín gbé nínú ìkara òun pé agbé ti dé tòun tàró rẹ̀ àlùkò ti dé tòun tó sàn àrílékelèké ètò ti dé òun ti ṣẹṣẹ ẹ̀fọn ọmọ akímọ ti dé pèmí tọrọ ìṣenilétí ọmọ mo ti dé tèmi tọrọ ìṣeniléyè ọmọ mo dé pẹ̀lú ohùn mi tí mo fi ń kìlọ̀ wá tí mo fi ń kìlọ̀ ìṣe akóredé pèdè pèdè mi ti dé tí mi ní báwọn pèdèkèdè torí mi ní báwọn jẹdẹkẹdẹ láyé fà á bàdàmú ń jìnnì lẹ́nu ni bí ẹni jẹ̀dẹ̀ kalẹ̀ kulé ẹ má rọ̀bì kan tí bá ti padà dé àwa bọ́ sínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ lọ́nìsàn ẹ̀ka ẹ̀kú kalẹ̀. ọ̀rọ̀ bá talẹ̀ ọ̀rọ̀ balẹ̀ tá a ṣàràṣàrà ẹni ọ̀rọ̀ bá ti tabà kó má fi ṣèbínú ń tà ń sọ ni pé kó lọ tún bẹ́ẹ̀ ṣe ẹni ọ̀rọ̀ bá bá wí kó má fi ṣèbínú ohun tá sọ ni pé ayé yóò ṣàwọn ẹ̀ lọ lásán ọrùn nìkan láre má bọ́ bọ́rọ̀ bá ti balẹ̀ ẹ̀yìn nì kò ṣe ń kó mọ̀ torí ààrẹ gbọ́dọ̀ máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa ìjẹ́ ìwọ ọlọ́run ọ̀rọ̀ ìwọ̀nba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan ó sọ pé o ṣe wí báyìí o ṣe sọ báyìí the unquestionable God tí wàá gbẹnu mi sọ̀rọ̀ lálẹ́ òye mi kọ́ o bí kò ṣe ìmísí wọ̀bẹ Elédùmarè tí ò ní tán láéláé fáàbàdà ọlọ́wọ̀n ọ̀rọ̀ mo tún dé lálẹ́ tòní ọ̀rọ̀ tó ti balẹ̀ ní pèképèké bí àpò ìyèrè ọ̀rọ̀ tó ti balẹ̀ ní pèképèké bí àpò ẹ̀wà ọmọ adélòye musitán tí wọ́n máa sọ fún àwọn ọmọ aráyé kọ́ lè máa fi kẹ́ ẹ̀kọ́ ọmọ akin musitán láti wọ́n máa sọ fún àwọn ọmọ adarí wọn kọ́ lè máa fi fi ìmọ̀ kú ìmọ̀ kọ́ lè ṣe déédéé ṣègbésí ayé káyọ̀ bá lè dùn fún mùtúmù wà ní rọ̀ tó jáde láti inú ìtẹ́ lálẹ́ ìtùní ọmọlápẹ̀ ní obìnrin láyé. Eh! obìnrin láyé ayé ń yí bíríbíríbíríbíríbíríbírí ni ìwọ ò gbọ́ àlàyé tí wọ́n ṣe fún ayé ni wọ́n ní ayé àìyé ìyẹn ni pé ayé tí ò yé àwọn tó ń gbénu ayé àwọn tó ń gbénu ayé gan ò yé ayé fúnra nítorí tó fi pe ayé ní ayé àìyé ayé tó ṣe wípé nínú rẹ̀ láti rí ọgbọ́n agbó tó ń ta àwọn ọlọ́gbọ́n tó mú kí àwọn ọgbọ́n ọlọ́gbọ́n máa gbọ̀ ní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ayé obìnrin ni ayé òbìrí ni ó máa yí bíríbíríbíríbíríbíríbírí ayé lọ síwájú láwọn apá abẹ kan tó bá tún yá á tún yí sẹ́yìn láwọn apá abẹ kan tí ò bá yẹ ọ jẹ́ ìṣàlàyé fún ẹ nínú ìṣẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ayé àwọn pàkọ́ ibì kan wà ní ọ̀sán gọrí gọrí gọrí gọrí tí òun ò mọ̀ làlàlàlà tí ò máa kan àtàrí tá a máa pé òun yìí pọ̀ ẹ bá ń wá ohun tí máa fi borí mi kó òun máa bàa pa mí jù òun yìí le iṣẹ́ mi tí mo lè padà bọ́ta lásìkò yìí jẹ́ ń dúró kó òun yìí lọlẹ̀ díẹ̀ náà láwọn apá abòmíì wọ́n ń sùn wọ́n ń họrun ni torí tìǹ lọ́wà nínú aginjù nínú àtìyàn orúkọ kankan òun ni wọ́n ń bẹ̀ ẹni pé láwọn apá abì kan ọ̀sán ló ń bẹ láwọn apá abì kan òru ló yẹn ni pé ayé yí káàkiri ayé yí láàrin òrùn tó ṣe pé òrùn dúró sápá abì kan ayé wá ń yí láàrin òrùn àti òṣùpá yẹn ni pé òbìrí òun báyìí láyé yẹn scientifically proven nìyẹn ohun tó wá ń sọ fún ẹ náà ni pé sáré báyìí ṣe ń yí nìyẹn báyé ṣe ń yí yẹn tá a mọ̀ nínú ìmọ̀ sáyẹ́ǹsì pé ayé a máa yí lẹ́yìn a máa yí káàkiri oòrùn tó ń tó ṣùpá yẹn náà ni pé ayé ń yí láàárín ìṣòro rẹ̀ àti ìdàkejì ẹ̀ náà ayé ń yí láàrin àlàáfíà àti ìdàkejì ẹ̀ náà ayé ń yí láàrin ìrọwọ́ mùsùnsẹ́nu àti ìdàkejì ẹ̀ náà ló fà jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn adarí wọn wọ́n sáré tètètètètètè láti máa dá èṣù lẹ́bi wọ́n ti gbàgbé wípé obìnrin láyé tó bá yí síwá àtúnyí sẹ́yìn ọlọ́run àbá tó dẹ́ èmi àti ẹ̀ kò sọ fún wa pé a máa gbádùn lọ títí láéláéláéláéláé a máa rí ìpọ́njú tòun ti korò díẹ̀díẹ̀ nínú ayé àdúrà tó máa gbà ní pé ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá ìpọ́njú tòun ti korò tí ò lè ju ẹ̀mí mi lọ tí mi ì ní lè gbé àdánwò tó gbé bá mi tí mi ò ní lè gbé tí ó sọ mí lẹ́nu aṣínà tí ó sọ mí lẹ́nu di ẹni tí ó padà di ẹdun arílẹ̀ tí ò ní rọ ọmọ lọ sẹ́nu tí ó padà sọ mí dun oníyẹ̀yẹ́ láàrin àwùjọ ìwọ ọlọ́run bá mi òkè má ṣe gbé e bá mi àdúrà tó jẹ́ kí èmi àti ọmọ àṣìnìyàn yẹn ni pé a máa rí ìgbádùn lọ títí yẹn ni pé yóò máa padà dùn lọ títí láéláé a máa ń tọra wa jẹ màá ní bóyá lo mọ̀ wípé àwọn tó ń dún fún àwọn tó ń dán fún the rich also cry tó nínú àtúmọ̀ àsọkùn olówó gan àtúmọ̀ rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé behind the smiling face is a hidden tears ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé ẹ̀rín tí wọ́n rí ẹ̀rín irọ́ ni ẹkún tó ń bẹ nínú ẹ̀rín tí wọ́n rí yẹn ó kọjá ohun tá a lè fẹnu ròyìn ẹkún tó ń bẹ nínú ẹ̀rín tí wọ́n rí tí wọ́n rí yẹn ó kọjá ohun tá a lè fẹnu sọ ìwọ súnmọ́ wọn kó bèrè ìṣòro ayé wọn oníkálukú á bí t sí ẹ lára ní ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ọwọ́ tó ń dùn wọ́n níṣẹ́ ló fi sábẹ́ aṣọ ọwọ́ tó ń dùn wọ́n níṣẹ́ ló sápamọ́ ẹ̀ sábẹ́ aṣọ káyé má bàa fi wọ́n ṣèyẹ́ wípé ẹ̀ẹ́ lẹ́yìn wọ́n tá a rò pé ó ń dán fún ó ń dùn fún àṣẹ bó tiẹ̀ ṣe rí rẹ̀ àṣẹ ohun tí wọ́n náà fojú iná rẹ̀ gbogbo wa òun la ní ìṣòro kan tàbí méjì tí à ń bá kojú gbogbo wa òun la ní ohun tá a mọ̀ sí ìpèníjà tá a mọ̀ challenges èyí tá à ń bá kojú èyí tó ń fi wá tó tó sọ̀rọ̀ rẹ̀ di tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di ó lè má wà lọ́wọ́ àdúrà ni pé kọ́lọ́mọṣẹ́ máa ṣọ́ wa nínú ìṣòro á gbọ́ mi dáadáa o tó bá padà rọ̀ díẹ̀ á ń bọ̀ wá padà dùn torí pé kò sí bí sọ́mọ̀ ṣe lè funfun tó kúrúkúrú díẹ̀ díẹ̀ àtúwà bẹ́ẹ̀ máa rò pé ṣé wọ̀ nìkan nìní máa wò pé mo ṣe wá rí báyìí o ò máa ṣọmọ lókun bẹ́ẹ̀ ni àmà ní sin mọ̀ kú ẹ ojú èyí tó ń pọ́n iṣẹ́ tó rí yẹn ohun tó dájú ni pé àpọ́nlẹ̀ ni ọ̀rẹ́ mi àti dáadáa o wípé obìnrin láyé tí dúdú bá dé ìmọ́lẹ̀ ń padà bọ̀ lówùúrọ̀ ọ̀ ẹ̀ wá bá mi sọ fún ojú tó ń kọ́ ìbòjí wípé òòrùn sì ń padà bọ̀ ń bẹ̀ ìwọ tó sì ń dán fún ìwọ tó ń dùn fún ìwọ tó ńláńlá ńlá fún ìwọ tó ń lò tó ń dún ìwọ tó ń fà tó ń tora àwọn tó wá ń fi àwọn tí wọ́n ń padà lò tí ò dún fún wọn ṣe yẹ̀yẹ́ ọ̀jẹ̀jẹ̀ ràn létí wípé òjò ń payò rí ń dunnú kó rí má gbàgbé wípé òun padà bọ̀ tí ó padà wá là òun náà gbẹ o ìpè ọ̀rọ̀ kọ́ báyé ṣe rí náà nìyẹn má fi ẹnìkejì rẹ ṣe yẹ̀yẹ́ torí pé obìnrin láyè àmọ́ tó ṣẹlẹ̀ láàrin ọ̀la àmọ́ tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àyá àmọ́ tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kọ̀sígbà tá a wà ọ̀rẹ́ wa obìnrin ọ̀hún láyé tó bá yí sí wa á tún yí sẹ́yìn má rora rẹ̀ pin torí pé bẹ́kùn bá pẹ́ dá lọ́kàn ayọ̀ ṣe ń padà bọ̀ lówùrọ̀ mò ń bọ̀ náà jẹ́ sẹ́mi díẹ̀ náà bá besuke, gbé sókè lápá bẹ́ẹ̀. kọ́kọ́ tí à ń bára wa sọ lórí ọ̀rọ̀ láti inú ìtẹ́ ọ̀rọ̀ tó jáde láti ìtẹ́ lálẹ́ tòní òun ni pé òbírí ọ̀run láyé o má fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ má sọ pé ẹnìkan ò mọ̀ ṣe má sọ pé ẹnìkan ò mọ̀ wá wù òbírí tó yí sápọ̀dọ̀ tiẹ̀ ló ń bá àpò yẹn ìwọ náà tó wọ́n bá àpò lọ́wọ́ má gbàgbé wípé ọ̀la ń bọ̀ tí ó sì wà dára má gbàgbé wípé tẹ́kùn bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń padà bọ̀ lówùúrọ̀ ìgbà sì ń bọ̀ wá dùn torí pé lẹ́yìn ìnira ìrọ̀rùn báyìí lọ́kàn alukurhani sọ wípé ìnàmàhàlà ọ̀sẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ àní pé lẹ́yìn ìnira sẹ́ẹ̀ ìrọ̀rùn báyìí òun ló kàn fún èmi àní lẹ́yìn ìnirasẹ́ ìrọ̀rùn báyìí òun ló kàn fún ìwọ àní lẹ́yìn ìnirasẹ́ ìrọ̀rùn báyìí ló kàn fún kó wà wá pátá ọ̀rọ̀ látinú ìtẹ́ kò ní jù báyìí lọ lálẹ́ tòní ẹ̀yin fẹ́ kàn sí mi fún ìpolówó ọjà tòun ti kéde lórí ètò yìí tàbí lónìí ọ̀ràn ẹ̀yin ní ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ wá nílẹ̀ tí ò bá ń ṣe ẹni mọ̀ sí master of ceremony tàbí ẹni seminar ẹ wá nílẹ̀ tí ò bá ń ṣe moderator tàbí compere tàbí ẹ fẹ́ ṣe ayẹyẹ gẹ́gẹ́ bí ọjọ́ ìbí ìkómọ àtàwọn onírànràn tẹ wá nílẹ̀ tí ò bá yín kéwì tí ò mọ ọjọ́ yín kó dùn kó lárinrin ẹ̀yẹn ké sí ọmọ àkè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bó ṣe pé ẹ̀yin fẹ́ chat mi náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni zero nine zero seven five six seven four two one four lẹ́ẹ̀kan sí zero nine zero seven five six seven four two one four ẹ má gbàgbé wípé ká rọra ṣe ká ṣọ̀rọ̀ sọ ká dẹ̀ ṣọ́ ìwà o torí gbogbo tí a bá ṣe lè ní pátá ọ̀rọ̀ tán ní ọ̀pọ̀ àràdì tó bá dọ̀la arábàṣẹ̀rẹ̀ bàbá tani àgẹ́lẹ́ tó ṣe jẹ́ ikú ń pa abẹ́lẹ̀ ìtàn sí ọ̀jọ̀pọ̀ lọ èyí tó ń fojúmọ́ jọra mọ́lẹ̀ káàkiri ẹja ṣe eré kó ba lè yẹ gbọ́ pátá porongodo ni ọmọ akin sọ fún wa pé a máa bẹ ọ̀gbẹ́ ní bẹṣu àtẹ́lẹsẹ̀ á sì bẹ náwó ẹni bá ní abábọ ọ̀hún làwọn ẹni dé bá lé ó dìgbà kan eré ayọ̀ ìdùnnú láfi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.